akpọlọdọ ọlọ́rọ̀ tí ọlẹtọ sí ọpẹ́. máa ń lọ. torí ẹ̀ lọ́jọ́ tó bá tó ọba àyẹ̀wò láti fún wa pé alihamudulilayi rabbil alamin gbogbo ẹ̀yìn pátá gbogbo ṣeré pátá ẹ̀tọ́ ọ̀rọ̀ ni rabbil nígbà tó sọ pé Ar-Rahmanir Rahim aláàánú lọ́lọ́run kò sí ìkankan náà nínú ẹ̀dá ọlọ́run káàánú ọlọ́run ọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀. ètò jẹ́ ìkejì ilé ìbò náà ní káàpì ní rahmanu khasa àánú ọlọ́run nǹkan jẹ́ ẹ̀sà àánú ọlọ́run nǹkan jẹ́ ti ẹ̀sà àwọn tó ń ní ní àǹfààní kan ju àwọn tí ò ní lọ nínú àwọn ọlọ́run nínú gbogbo tí ń mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tún ní orí àánú lọ́dọ̀ ju bí tí è ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ. torí pé ọlọ́ọ̀ba sọ pé.

ẹtí awúrúwá ti kò bẹ́ẹ̀ yọ̀ọ̀dà kádàrá ni kò sí dọ́bẹ̀ ṣe mo fò sánlẹ̀ ọ̀ràn ẹkún ọ̀ràn ẹkún ọ̀kadàrá tuntun níbi ìlọ akọ́ńtán kọ́lé ìsọ́rí pé tó ti kọ́ kọ́wá kọ́wá yí padà kọ́mọ́sẹ̀lẹ̀ mọ́ kò sí dọ́jọ́ ṣùgbọ́n pé ìbá kọ́ńtán ara rẹ̀ ọ̀balẹ̀ kọ́bá àwọn ẹ̀dí dáadáa fẹ́ kọ́bá ẹ̀ lọ́ọ̀dà fẹ́ ìsọ ọlọ́run ọ̀nbẹ lórí gbogbo ẹ̀dá rẹ̀ tí ò fi ilẹ̀ fẹ́ nìkankan ọ̀sẹ̀ nìkan tí ò sí lábẹ́ àbò lọ́nà àti àsọ́ní àná. ìpín ẹlẹ́ẹ̀kẹta ta dúró lórí ẹ̀ òun náà ní ta tò ní rahmatullah wa rahmatullah ọ̀húnà ìrẹ́lẹ̀ kẹta nìyẹn tá a bá ní ká tó kú àrùn ọlọ́run lọ́nà méjì ó gbà kó sọ́nà méjì àwọn ọlọ́run. lò ní òun kílẹ̀mù ilé mọ̀lẹ́ bá tó ní ọkàn ní sọ́ra rẹ̀ jẹ́ ni ọlọ́run ọba nìkan tọ̀nà tó lórí mọ̀ fún tọ́ba pa wọ́n nítorí ọba tó lè mọ̀ ìwé ẹsẹ̀ bá tó ìmọ̀ kò ẹsẹ̀ tọ́pa wọ́n mọ̀. inú kọ́ ọmọ ẹni kọ́ ọdọ́gbọ́n sínú kó rí kọ́ tẹ́lẹ̀ káàdì ẹ̀mọ́ wá sọ fún ọ ọ̀pá mọ́ náà nù. gbé ìta bá pa náà ọlọ́ọ̀ba nìkan lọ́ba tọ́nà nínú ẹ̀ wọn béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ musa tí wọ́n fún wọn lẹ́sìn ní ìbámu sí gbọ́dọ̀ bá ti fi ránṣẹ́ sí ntọ́jà ló ń wá ìlú wọn béèrè lọ́wọ́ ẹ̀ ní bá fún wọn lẹ́sìn ìkíní ìkejì ìkẹta nígbà àwọn ńgbò ńgbò oṣù wọn tó láti wò lè béèrè kankan mọ́ ni musa wá sọ pé nínú àwọn èèyàn tẹ́ ẹ mọ̀ ẹ nínú àwọn èèyàn tẹ́ ẹ mọ̀ tá a lè mọ̀ tó. ni musa wa sọ sẹ ìwé òdo nímọ̀ ìdùnnú à ọlọ́wọ́ ni musa wọ́n yẹ kó wíìrì ni níta ló nímọ̀ jù àjẹjẹ nìkan wọn á bẹ tó nímọ̀ jù ọ lọ́wọ́ láwọn abala kò ní òtó nímọ̀ jù ọ lọ́wọ́ bẹ́ẹ̀ o ọlọ́wọ́ ìdánwò fún musa àlẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ olùfẹ́ náà. Israel orílẹ̀ orílẹ̀ orílẹ̀ Egypt Misra kótótó wá gbé Israel tó ń lò lọ́dún paláṣẹ kó àwọn ọba ní Israel kó lábẹ́ ìgbàláwò. kìí ṣèlè kékeré nìrìn tó fẹ́ rìn láti lọ sí bí odò bí odò méjì tó ti pàdé ara wọn. àwọn onímọ̀ míì wọ́n sọ yìí pé Áfíríkà bíi ni níbi tó súnmọ́ Algeria àmì ìsọ̀kẹ́ rárá kò sí orúkọ ní oríṣiríṣi ọ̀rọ̀ wọn sọ ṣùgbọ́n náà wọ́n sọ pàtó àìsọ pàtó àìníbi ẹ̀ kò sí tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àtọ́nà ọ̀sọ̀ pàtó báyìí. ṣùgbọ́n ìrìn àjò tọ́lọ́ ní wọ́n rìn ó rìn ó kàn tó wọ́n kọ̀ wàhálà tó náà jẹ́wọ́ jẹ́wọ́ náà tó sọ́kọ́ àlùkò rárá.

lò àtà àbòlùgbà májúmọ́ àlùbà ara yìí tí ń fi dé ibi tó lò méjì ti pàdé àwọn àbòlùyàwó gbà àbíwẹ̀ ẹ̀kọ́ ìmọ̀ ìlọ́kùgbà tọ́ọ́rọ́ àkọ́ọ̀rù nìyẹn ọdún àìmọ yéyí àwọn abìnrin lọ sí ìbìrin ibi tí ó dùn odò méjì ń tiẹ̀ ti pàdé. ọlọ́dún fada fún wọn ládàá àmọ́júmọ́ àgbáyé níbi máa nasiya òǹtarùmọ fàtàkàdà sẹbi làkùnfẹlẹ gà àìsàrọba ọlọpàá àdékẹọlá onígbà táwọn méjèèjì débi tí odò méjì ti pàdé nasiya òǹtarùmọ ẹja tí wọn lọ ọmọ ọ̀dọ̀ rẹ̀ gbàgbé kọsọńtọsẹlẹ fún Musa musa ló sì rántí kọ́ sọ fún wíwú lẹ́jà wa sọ wà pẹ̀lú ẹ̀ ká tó wọn bá ní àjò lọ. fatakada sẹbi ìlànà òfèlè bá àdìsára bá ẹja ló ń bá fún ọ̀nà kan lọ́ba yí lọ́ba lọ́ba di abẹ̀rẹ̀ padà lọ́ba lọ síbi odò ń tiẹ̀ ọmọ ọmọ tó ń lọ́ọ̀sì ń kò báyìí bí ìgbà tí ó ń rìn lórí yìnyín bẹ́ẹ̀ ló ṣe rí. فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا nígbà tí ẹ ti kọjá ìyẹn ọdún ìdìnnà ni mo sáwá sọ fún ọmọdékùnrin tó mú lẹ́yìn wípé a ti nà gbàdá àná ó jẹ táwọn. bẹ́ẹ̀ jẹ́ inú ẹja làpọ́nìlà iná ní sàfárì náà á dà á lọ sọ́ba àtìkà wàhálà kan nínú àtìkà ìṣòro tó pọ̀ wàhálà tó pọ̀ nínú ìrìn àjò dára yìí. kọ́ọ̀n ọmọ yẹn láti máa sọ fún yín pé àwa yìí kà bí àwa yìí náà ìlà sàfárátì à sọ̀rọ̀ wa mọ̀ ní nígbà tá a lọ síbi òkè tá a bá sinmi báyìí ní ìdá sí ìtòlè lòun ọgbà tó ẹja náà o wà má à ń sa ewu ilá ṣe ìtọ́ ọ̀nà àti àdúgbò rọ̀ kò sí tó ní gbàgbé ẹ̀kọ́ ṣe ìtọ́ lọ láti sọ̀rọ̀ pa rẹ̀ fún ọ wà á tàkàtà sẹ́bi ìlà kò fèrè rà àlè ájà rà lọ́ba ti gbé ẹja ọmọ ọmọ ọ̀nà rẹ̀ lọ síbi odò ní tèmọ̀ èèmọ̀ ni lọ́jọ́ lọ́jọ́ òun ò sí òun ò òun ò òun ò òun ò òun ọ̀rẹ́ rí sọ́ọ̀rù Musa. kọ́lá dáhàlì kàmá kùnà nàbẹ́sọ bàtà dá àdá àdá ìgbìmọ̀ àkọsọ́sá. Musa sọ pé títà ń wá lọ́rùn tọ́lọ́ ti sọ̀rọ̀ mẹ́rùn. àwọn méjèèjì bá sẹ́yìn padà wọ́n bá ń kọ́ pa kí ẹ ṣe. ibi tí wọn ọ̀rọ̀ kan sí báwo àwọn ọkùnrin padà wọn ọ̀rọ̀ kan sí tó bá tẹ̀ tó bá tẹ̀ lọ́wọ́ sọ̀kọ̀ yẹn lọ. fàwọn ajada amida tún ní ìgbà dínà àtàyìnà rahmata min indina wà lánàá min ladunna ilma. ọwọ́ àti àgbàdo. ìkànnú ẹ̀ àfọ̀n. وعلمناه من لدنا علما àwọn àwọn ọlọ́run á fi ìmọ̀ mọ́ látọ̀dọ̀ wa bí mo làdún ní nìyẹn wọ́n dá àwọn tí lọ́wọ́ ọlọ́run wá bí mo làdún ní káàkiri mọ́ àwọn ọmọ náà káàkiri ọ̀dọ́ra wọn tó ṣẹlá rẹ̀ nìyẹn o. ìmọ̀ ọlọ́run jẹ́ ẹ̀sà ọlọ́run ní mo làdún ní gbogbo mọ̀ náà látọ̀dọ̀ ọlọ́run náà lọ́wọ́. qala lahu musa musa wa sọ orang ó wá sọ fún ọkùnrin tí ń rí àlàfíìdé wípé hali àtẹ̀dẹ́gbà là ń tó àlèmọ́lẹ̀ mímọ́ olùlé ń ta òṣìdá sọ́wọ́n ti tẹ̀lé qala innaka lan tastati'a wá lọ rí láyé o lè ṣe sùúrù láti yẹn o lè ṣe sùúrù láyéláyé pẹ̀lú mi láyéláyé o lè ní sùúrù ẹ̀ torí pé ṣé kí o ti bẹ̀rẹ̀ pé fáńtì kan ní ìmọ̀tọ́lọ́ fún kí o fún tó ṣe láti rí ọ̀rọ̀ fáńtì kan ní ìmọ̀tọ́lọ́ fún tí o fún mọ́sá yọ̀ọ́ máa takura wọn lóbìnrin innaka lan tastati'a ma'iya sabra láíláí ó lè ṣe sùúrù lórí eléyìí o wà fẹ́ẹ́ bá a ṣe wà láyà máa la kò ní bìrì ìṣòro kùránì ìsìn kọ̀dà bí báyìí o èyí kò sì dàbí daily times nítorí kókó tí ó wúlò fún wa ló sẹ̀mí ọ̀wọ́ tí ọmọ sọ fún wa náà èyí tí wá sọ pé ẹnìkan ti di ẹnìkan tó kù lẹ́yìn gbadára ẹnìkan tó wá wọlé ẹnìkan tó wá ti di kò sí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ bá nù kọ̀ọ̀rọ̀ hàn kò sí yìí nù kọ̀ọ̀rọ̀ hàn. ìyẹn ni pé àwọn ọ̀rọ̀ àjẹmọ́nú ti wà bẹ́ẹ̀ èyí tó jẹ́ kókó lọ́lọ́run lọ fún wa bí ìgbà tí Musa ti béèrè lọ́wọ́ rẹ̀ yá bóòlù òsè wa ní ọba àwọn wà pẹ̀lú ẹ̀ tó òwúrọ̀ á ní lè ṣe sùúrù lọ́wọ́ àtòkè abalẹ̀ tó pé wà kẹ́yìn bàtà síbírù àlàmà làkùnmí pé èrò rọ. bóòlù ti fẹ́ ṣe sùúrù lórí pé pé ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ ká ẹ̀. yóò máa dé ìgbà sí ọ̀pọ̀ ọ̀hún bí abájọ ẹ̀ ara ká sọnù. ọlọ́run fẹ́ máa ṣe àwọn ọmọ mi nínú sẹ̀mí wa tí ó máa já sí àánú tọ́jẹ́ pé ìgbà míì ìdí ọ̀wọ̀ àtọ́jú sí ìyá ni sí ìyá oh, yóò wà á tọ́jú sí ìkẹ́ àti àlùbọ́lọ́. ṣùgbọ́n táwọn ohun kan ní pé ilmu ṣẹ́rí ìmọ̀ tí ṣẹ́rí àbúwá kámọ́tàyọ àrà rẹ̀ kámọ́dọ̀gbọ́ sí téèyàn bá ti dọ́gbọ́ sí oṣù rẹ̀. ó ní ẹ̀mú sáwọn pé pàtàkì wà lára láti ẹgbẹ́ ìrúbọ bóòlù ti fẹ́ ṣe sùúrù lórí tó ṣe pé ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ ti ká ẹ̀ kọ́ ọ́ الله صابرا ولا أعصي لك أمرا موسى قل ستجدني إن شاء الله صابرا فيغفر قول مني ونسمه ولا أعصي لك أمرا إن سيدي يقع سيدنا توبات أسيتوبات يقع إن يقع nígbà tí o ti mọ̀ tí ń bọ̀ ṣùgbọ́n ti fi mú owó ní ṣàkàmbá tọ́lọ̀ bá bẹ́ẹ̀ ni tọba ti tọba ti fi ṣàkàmbá sí ọ̀rọ̀ rẹ ti bọ́ tọba ti dà ní ẹ̀rẹ́ tó tó wí pé ṣàkàmbá màá fún ọ tọ́ba ti fún mọ́ ọ̀lẹ́sẹ̀ nígbà tí dà ní ṣàkàmbá adẹ́ka ìfúnmọ́ rẹ tó fún mọ́ mọ́ ṣàkàmbá ọlọ́run ọ̀rẹ́ kò sí ní òru ọlọ́run subhanahu wa ta'ala bi wa fala wala taqulanna li shay'in inni fa'ilu dhalika ghadan illa an yasha Allah àwọn ọ̀rọ̀ sọ pé ó sì ní ní kẹlọ́la kọ́ wá fẹ́ẹ́ nìkẹ́ láti rẹ̀ àbíkọ́ yá àtẹ̀tẹ̀ fi pé sọ́nà ń fẹ́ kọ́ yá àtẹ̀tẹ̀ fi kún ọgbọ́dọ̀ tètè fi kún ní kíákíá torí pé tí wọ́n bá fi kún tí wọ́n bá kọ́ sínú tó lọ́n fẹ́ ọkàn tẹ̀lẹ́sẹ̀ yẹn. Musa sọ yìí pé sátẹ̀júdù ní insha Allah ọ̀sọ́ ìrọ̀ tọ́nà bá fẹ́ tó wà ní fífẹ́ ọlọ́run ó rí ọba ní ló sùúrù tó bá ní fífẹ́ ọlọ́run bẹ́ẹ̀ wọlá àkọsí ìlàkà àmọ́ àṣẹ ìjọba bá ti balẹ̀ níyàmá ẹ̀ gbóòsè bá mi pẹ̀lú gbọ́lọ́ kọ́ọ̀lù kọ́ọ̀lù abáyé ni tàbáríkà ní fàlà tẹ̀sán ní à ń ṣe ìhàdá òwò ní tàlákà mi ní òfin kìrọ̀ọ́ ọlá sọ ọ lẹ mo fẹ́ sọ fún ọ yìí ń sáwó ọba ti lè tẹ̀lé mi ntí n bá ń ṣe ọkọ máa wò ó ní o ọgbọdọ béèrè gẹ́gẹ́ títí mi mi gẹ́gẹ́ fúnra mi ó fi fúnifídọ yìí mi ṣàlàyé lè mọ ibi pọ́ǹtì tí wọ́n ti máa yọ fa wọn. فانطلق حتى ركبا بالسفينة خرقها قال أخرقتها لتدرك أهلها لقد جئت شيئا شيئا إمرا ọlọ́jọ́ àbíké ti bá mi lọ àwọn àbáàdì tó fi yúṣàwù lẹ́nu àbí yúṣàwù náà tẹ̀lé ṣùgbọ́n kúránì ọ̀sọ̀rọ̀ yúṣàwù náà púpọ̀ yẹ pé ìtọ́ pàtàkì náà ni Musa àti kéde méjèèjì náà lọ́ba afẹ́. fanfọlá pọ́n hàtá ìlà rọ́bì bá fi sẹ́bí náà sí àmì ìdìbò lọ títí tí wọ́n fi gun ọkọ̀ ojú omi ẹ̀mí máa ṣe kúrò àgbà ọ̀ kódà ẹ̀mí máa ṣe èdè lára náà gbà sẹ́ẹ̀mà pé fi yẹ káàkiri máa jì mẹ́mẹ́ abẹ́ẹ̀kọ́ ni fa àti yíyá ọkọ̀ àmọ́ ṣùgbọ́n bàtí alẹ́fà làwọn bá ti wà lẹ́yìn rẹ̀ má ti yẹ ẹ̀mí fàánù ọ̀ tẹ́ bá ti fàánù gbogbo ẹ̀ sọ̀tọ̀ sọ̀rọ̀ irú ẹ̀ wá pọ̀ nù kàn án ẹ̀mí yóò tún la gidi kún mọ́mọ́ yóò tún fàánù náà ọwọ àwọn sọ́ọ̀tù lò ha ìlú àwọn sọ́ọ̀tù lò àtàwọn ẹ̀ńtọ́ àwọn sìkà ọ̀dọ̀ ha wà lẹ́yìn ìdá sàjà máa wá jà ká wà bùkà wà máa kọ̀là wọ́lá láàfin wà tó fẹ́ẹ́ wúlí lákà mílẹ̀ ìlú la wọ́lá sọ̀rọ̀ bá yọrọ kí ká wọ́lá wọ́lá kìsí la wọ́lá sọ̀rọ̀ bá yọrọ kí ká wà bùkà wà wọ́n yóò ṣe ti mọ́tò so ẹ̀ẹ́ oní hatta ilá ọkùnrin fi sẹfínàtì fi sẹfínàtì kìí ṣe fi sẹfínàtì fi sẹfínàtì táwọn méjèèjì tí wọn wá ọkọ ojú omi kàwáhà ní kíkúrú bá dàlú à táwọn bá dàlú bí musa àwọn tẹsán bí musa sáré pàṣọ rẹ jí inú bí tó à ìmọ̀lélẹ́yìn tó fi bá lọ́wọ́ wọlé gbogbo alámọ̀tẹ̀lẹ́ inú nínú nínú ọkọ̀ lórí kọ́lá mọ́sọ́ mọ́sọ́ òṣè sùúrù rárá wọ́n ní afárátà ní mọ́tòlẹ́ka ádára làkọ́lẹ́jì ìtàṣe àti ìmúra à. ṣé ìlú tó ní sọ fẹ́ kí láwọn bàtà àwọn afẹ́ ọdún fẹ́ kí á tẹ̀lé mi à ìyẹn ìmọ̀lẹ́wọ́ wà lóru. ó ti gbàgbé àdéhùn tó ṣe. قال ألم أقل إنك لن تستطيع معي صبرا Khidir sọ pé sẹ́mi ọ̀wá ti sọ fún ọ ní ipò ní lè ṣe sùúrù kankan pẹ̀lú mi sọ́kúrá nàkàrà mi fi sì yá kí n nàbí ìnàkà láńtẹ́sítẹ̀ tí àmì yà sọ́kúrá sùúrù ẹ̀rọ kọ́lá yóò lé ní pẹ̀lú mi. Qala láàtò àárín ní ìgbìmọ̀ náà sí tù wà láàtò ìdẹ́gbẹ̀lẹ́ amúre ọ̀sọ̀ musa bá sọ yìí pé làálù àdéhùn ní ibi màá nà sí ìjù wọ́n sì bá mi wí nítorí tí mo ti gbàgbé ẹ̀ ọlọ́run lè bá yẹn níbi tó bá gbàgbé wàdà àkùrẹ́ dédé ní ibi ní amúre ọ̀sọ̀ má la ìnira pọ̀ mi lọ́rùn lórí àdáhùn níbi yìí o wọ́n jọ jẹ́ pé tí ó wàá sọ olóògùn agbèrè níwájú yá máa lọ. فانطلقا حتى إذا لقيا غلاما فقتله wọ́n bá tó ń lọ bá tó débi kan nínú yorùbá rí ọ̀dọ́ ọmọdékùnrin kan lọ́ba pa á ṣe bí kò ṣe kọ́ ọlọ́run nìkan lọ́mọ àwọn abáwọ̀ oríṣiríṣi. kọ́lá mo sábà sáré sọ̀rọ̀ lọ pé àwọn táyìká náà sáńsẹ̀ yíyí àtàgbègbè náà sí làkọ́jú yìí tàbí ẹ̀mí tọ́mọ kanga tí èsì kọ́ pààyàn tí èsì kọ́ máa tó parọ́dá kó sì bá a làkọ́jú jí tàṣe anukara ntọ́ta kó sẹ̀rí ọlọ́run wa ìtísẹ̀ ìtísẹ̀ rí ọ̀fẹ́ lónú àwọn múnká gbáàlì ìbàjẹ́ eléyìí kọ́ra àwọn àgbọn ìnákàlà fẹsẹ̀ tí àwọn ìyá sọ́dọ́rọ́ oníṣègùn aṣọ fún ọ tẹ́lẹ̀ ní pé òun mi ní sùúrù ẹ̀rọ sáláì pẹ̀lú mi. kọ́lá ìsàájú kùtà máa ń ṣe ìyíba àdàlà bàlá kò sọ̀rọ̀ ibi ní kọ́díbàdà kùtà mí ládùn ní ọ̀dọ̀. onílẹ̀ ìdílé tí bá tó gbé ọ lórí ìkẹtẹ lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì yìí. wọ́n bá ń bọ̀ ọ́ wọ́n lọ́wọ́ pẹ̀lú o ti ní o ti lóògùn tó bá àwárí àwárí ti wà fún ọ o kò sí ẹsíìsì kankan fún mọ torí bá ti máa bá lọ lọ bá bá bá bá jẹ fún gbogbo ẹ sáà ní àmì àmì àmì àmì ẹ sáà jẹ. فانطلقا حتى إذا أتيا أهل قرية استدعما أهلها فانطلقا أمي جواب رسول الله حتى إذا أتيا أهل قرية قرية استدعما أهلها táwọn méjèèjì wá bu wá dé ọ̀dọ̀ àwọn èèyàn abúlé kò kan kọ́ríà ìlú tí wọ́n fẹ̀mí ìbàdàn báyìí ìbàdàn yìí yọ̀ gbọ́dọ̀ pé kọ́ríà o pẹ̀lú kọjá kọ́ríà abúlé kò tí ò tí ò tí ò tí ò pé ọ̀pọ̀ ọ̀pọ̀ ìṣẹ̀dá àmọ́ àbúlá ta wọn bá ní káwé ìyẹn bẹ kó fún àwọn olóúnjẹ fàbá wà ní ìlọ ìdìbò rúmọ àwọn àwọn ará rẹ wá ní àwọn olè bàbá náà lè lò àdìsọlá nínú nínú kápọ àṣà ṣùgbọ́n gbogbo lónìí ó ti pọ́n lókun láti pè yí ọlọ́wọ́ ìlú ọba nígbà nílùú ọ̀ràn àyẹ̀dẹ̀ tó ló gbà ó ọlọ́kọ́ sàánú wa ní o. يا قوة يومه فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه أمن يبتغي من تفسره خجل بقرة لبعض من بني قبله قال مصطفى صلى وعلى كرسي لو شئت لاتخذت عليه أجرا أمره معلوم به bàbá sì wàá gbowó ọjà àtúnṣe oúnjẹ tí wàá kẹta tó yí sí ọ̀fẹ́ látọ̀tọ̀ sí lọ. kọ̀ọ̀lá àádáàbìrà àbùgbẹ̀ ní wà báyìí níta sàwọn àgbèrò kàmíkà àwọn ènìyàn máa làm tẹ́sítẹ́ ní alẹ́ ìrọ̀sọ̀bìrọ̀. kìdìrì bá sọ yìí àádáàbìrà àbùgbẹ̀ ní wà báyìí níta òyìnbá léwu láàrin mi àti ẹ àdìjọ́ máa ń lọ báyìí ìdíwọ́ náà ń tàbá ti sèkéde á sèkéjì á sèkéta dúró látọ̀ wá lọ bẹ́ẹ̀. سأنبئك بتأويل ما لم تستطيع عليه صبرا ṣùgbọ́n fún ọ ní oorun tó o lè ṣe sùúrù kankan lé lórí ní wàá sàlàyé ẹ̀kọ́ torí pé tọ́lọ̀ ń gbọ́ ẹ̀kọ́ náà ó ní a máa ṣẹ̀ṣẹ̀ kí iná ọkọ̀ ojú omi táàgùn tó ń dalu fàkàánà tí lima sáàkì náà àwọn tálákà kan ní ẹni àti ìlú tálákà tálákà tó wọn ní kẹkẹ ọlọ́ọ̀fin ní ẹ̀rọ kọ̀ọ̀rọ̀ wa tó wá tálákà tálákà tálákà wà tó kó jẹ́ ní kẹkẹ ní òkú sí ìlú ayé ó dàbọ̀ máa tọ́ lọ́wọ́ lọ́nà lónìí. àmà sẹ̀fínà tó fàkàánà tí lima sáàkì náà ọkọ̀ ojú omi yẹn àwọn tálákà ní ẹ ní àwọn tẹ̀sí ìsọ pé àwọn mẹ́fà ni àwọn mẹ́ta níwà àwọn mẹ́ta ìlú abarapá ni wọ́n kò lè wà ṣùgbọ́n wọ́n jọ dárúkọ nínú. yàrá lóru náà fi lè wọ́n ṣiṣẹ́ lórí òkú yìí wọ́n fi ń gbé yẹn lọ gbé yẹn bọ̀ báyìí wọ́n ti máa ń lọ kàdà ti máa ń lo mọ́tò bá ti máa ń lọ mọ́láńgbé fàràtù àyà ìgbà ha mo wá fẹ́ kíkiri sọ pé mo fẹ́ fi àléébù sí lára lílu tí ń bá lu èyí ó ti di lọ́ọ̀fẹ́ ẹjọ́ ọkọ̀ ojú omi ọkọ̀ gbanú àti kọ́nà ọ̀sán tó wà bẹ́ẹ̀ ni o. wàjà àná wàrà àwọn mọ̀lẹ́kùn ya olùkọ́ lásẹ̀ tí yìí náà ti ń dá torí pé ọba tó ń bẹ wájú wọn tí wọ́n bọ̀ wá gbogbo ọkọ̀ tó bá ti dáa ọlá àti àti ọ̀sán ní ìlú rẹ̀ ìmọ̀ gbàgbà gbà sí yóò di àwọn ọ̀pá bẹ́ẹ̀ kú. ṣùgbọ́n wọ ọmọ ìwọ mú sáwọn ìsìnfẹ́ kí wọ́n gba ọmọ náà fẹ́ kí wọ́n gba ọkọ̀ nítorí pé àwọn tálákà ní ẹni. abẹ́ ẹ̀kọ́ lọ́nà sí mi tẹ́ dírámà gbẹ́dọ́gbọ̀n bọ́ọ̀sì ọ̀pọ̀ tí mo dé láti sàmì mo fẹ́ padà ọ̀hún kí ni ní nàìjíríà wọ́n sí i laba ń lọ laba dé ilé tuntun laba yà lọ́nà tí ó lò tẹ̀lé àwọn ọlọ́pàá kan wọ́n wà ní junction kìí tún kàn junction á má ṣe ya ìdílédè lójó kò sí ibi kan bẹ́ẹ̀ ọwọ́ lọ ètò dúró lójú títì lọ́wọ́ adájọ́ lọ́wọ́ adájọ́ gbogbo dúró ẹni náírà mo sì wà níbẹ̀ ẹni mo sì jókòó sí kò sẹ́yìn lómi pẹ̀lú ẹ̀ pẹ̀lú àìsàn mo jókòó sí ìjókòó lọ́wọ́ ẹ̀ èyí tó dé yọjọ ọgá tó bá ti dìbò sójú títì lọ bá ní tó bá sílẹ̀ lọ à olùkọ́ àbáwọ abẹ́rẹ́ ẹ jẹ́ kó máa lọ. lọ́ba ń lọ mo wá ní kí ni kí ni tùmí èyí yìí sí ọ̀dọ́ ẹ̀ náà à ó ní wọ́n sọ pé sọ̀rọ̀ nínú wọ́n lè lò lálẹ́ wà wọ́n. wọ́n ti wọ́n àfọ̀lúwọ̀ ìyá olówó ìyá kiri wọ́n fẹ́ kọ̀wé kan fún ọ̀sẹ̀ méjì lónìí ẹ̀ bá mú un wọ́n kà fún un mọ́ ni ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn àgbẹ̀ náà. ẹ mọ̀mọ́ ni yíyí o ẹ tó yẹ kó gbófòró ẹ̀wọ̀n nǹkan ńlá tẹ́ bá lọ ni. ẹ̀wọ̀n nǹkan fún ẹ̀wọ̀n sọ fún mi o ẹ̀wọ̀n mùsíbà. àkàwé ẹ̀ náà ni musa ni fídírù ṣe ó fi àmì sára ẹ̀ pé ọba ti ń bẹ wájú wọn eléyìí yóò múra ọkọ̀ tí ẹsẹ̀ tó ń fi aṣọ ojú pé kómi ọmọ kómi ọmọ wọlé yóò fi mọ́lẹ̀ wàrà òun méje lágbáwá alàlàbùdá nìyí bí ṣe ń gbẹ́yìn bẹ́ẹ̀ náà nìjẹ́wájú sotiyesi bí ṣe ń gbẹ́yìn bẹ́ẹ̀ náà nìjẹ́wájú nínú lílo rẹ̀ náà bí nìyẹn tòkọ̀kẹ́ àná wàrà òun mọ̀lẹ́kùn yá olùlàṣẹ́ bí iná ti ń ga ṣùgbọ́n a sì máa jẹ́ ọmọ ọmọ gbà mí. wàkàánà mi wàrà ayé Yakubu Yakubu ni ọmọ ọmọ rẹ̀ ẹ kì í sọmọ gẹ́gẹ́ ẹ lọ wọ fíkì olùdókòwò sẹwọn làwọn yẹn ń tà á ní ẹ bá bẹ ṣáà. ìyún báwọn oníwà amalùwọlá mufaka bàbá àtìyá rẹ̀ múmi ní òdodo ni wọ́n fàṣàṣìnà ayòrò ìpáwó máa tó ọ̀yà ẹ̀hún wà kúrọ̀ ẹ̀rú wa bà wá yẹn pé ọwà tó fífẹ́ àwọn ọlọ́run àfẹ́ kọjá pé sábàbí ọmọ làwọn méjèèjì ó fi di tọ́ọ̀bì tí wọ́n di káàkiri ọmọ rẹ̀ tó bá kú ṣé mọ́ mọ́ ṣé mọ́ mọ́ ọmọ kúkú fún àníbi wọ́sán ọ̀nà àyọ̀sán náà yìí ọmọ kú fún sọ́nà bá àlọ́ sọ́nà ọmọ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àgbẹ̀ ọmọ kú fún àdébí ọ̀sánà bá àlọ́ ọmọ ọmọ kú obi mami tí o dijọ́ kẹjọ tó fi kú sọ́nà bá àlọ́ sọ́nà bọ́mọ rẹ bá kú ọlọ́ọ̀ni kẹ́ lọ́nà tó fi dé àgbélé ìjọba ọ̀hún ti ọlọ́ọ̀ni kẹ́ lọ́nà tó fi dé bàbá ọlọ́run ó ní

tọ́ba jẹ ajá yàtọ̀ pé àwọn tiẹ̀ àwọn tiẹ̀ ẹ̀kọ́ tán ni oríṣiríṣi wọn mọ̀ dá fún oríṣiríṣi wọn mọ̀ dá fún lẹ́nu ọ̀sáré tó ètò ti ṣe é bọ̀ kí lórí bẹ̀ ẹbí ètò ti ṣe é bọ̀ tẹ́lẹ̀ ti di ìgbà lẹ́yìn bá lọ kí lórí bẹ̀ síbẹ̀ náà yóò tó máa pé èèyàn mi tí ó bá náà ni ọ̀ mi tí ó bá ti ti tó fi débi. <laughs> màmá kan sọ̀rọ̀ kẹjọ kan hikima bẹ́ẹ̀ àgbàlagbà ni ọwọ́ àrí àwọn wálé dùn ní àwọn bàbá lẹ́yìn àbùwá kan tá à ń sọ lọ tó náà bá fi mẹ́nu bá a ó ní àwọn àwọn oníṣẹ́wọ́n onírọ́yìn bẹ́ẹ̀ onígbèrè dé mọ̀mọ́ ọlọ́mọ ọmọ nǹkan ló sì kí ó ní ìyàwó tó yà omi omi omi wọ́n ní káwọn sáwọn ọkàn nínú kànga ni wọ́n sì àyíká wọn pé yọ̀ọ́ làlàáfíà káwọn sáwọn ọ̀rọ̀ nínú kànga ni ó lóun pa mi ẹ̀mí òun fẹ́ bọ̀ ọ́ onígbà máa fi káwọn ọgbọ́n tó wọ ọmọdé àdúgbò kẹrin káwọn omi wẹ̀ ó ní kò tún kú ọmọ pápọ̀ àfún náà ni. mo á ní kí ló dé ìyá yín náà gbọdọ̀ ti kú bẹ́ẹ̀ ìgbà tó ń gbọ̀ yẹn ta tí ìgbà tó náà wọ́n lè wọ́n lè lórí mi mọ̀ pa Yorùbá. pé náà bá ló bá gbọ́dọ̀ gbọ́dọ̀ pa bí a ṣe máa ń dàrú yẹn láwọn kiri yẹn. kódà ẹ bá mi tó kúrò sí ọ̀rẹ́ bọ́lú anabi wasọlọ lọ àyọsọlọ àdìsí náà ó ní ẹni bá mọ kúkúrú fún ọmọ ìyá rẹ tó ràn lọ́wọ́ rẹ. kéyí pé kọ́ wá sọ di ọ̀nà ẹjọ́ ọ̀nà tọ́wà tọ́wà tọ́wà sọ́ọ̀bù lọ́sọ̀ pé àtìkù nàbàwò òkúrọ̀ òkúrọ̀ lórí ti yóò ní prophetic medicine ṣé prophetic kan gbogbo tó ń ṣe òwò mi mọ́ òkúrọ̀ níbo ló alẹ́ sọ̀rọ̀ àwọn ọkọ̀ wa àti tíra àti ẹrẹsì lórí ẹ táwọn àbá àti lórí ẹ níbo ló ti lẹ́yìn nìkan tó sí sọ́ọ̀bù nínú àwọn nínú àwọn sàbí àbí tàbí yìí tí wọ́n á kò ní tíbù nínú bá wọn. nígbà tó mi bá wá dá àbò wá tó ṣe gbogbo ẹ̀wà tí ò rí ní fẹ́ àwọn àwòrán ẹ̀ fẹ́ wọ́n kàn pé tíbù nínú bá wọn yọ ní pa òkú tíbù nínú bá wọn yẹn dá. gbọ́dọ̀ tó ní ìwòsàn lọ́dọ̀ tó ọba mọ̀ tó kúlò tọ̀dá tí ò lẹ́bọ̀ tọ́ba wa fún ọ ní nǹkan àbí o gbé nǹkan tí ò ní jẹ́ nira fún kò sí ìwọ̀n mi yàn náà ṣùgbọ́n nǹkan dáa jù ṣe fún un. àwọn àbá ti sọ yìí pé inú tó burú jù nílẹ̀ máa ń gbowó lórí ẹ̀ iná ẹ̀ ní kéèyàn sọ pé òun fẹ́ mú àgbẹ̀nù kó lára ẹ̀ òun fẹ́ mú àjẹ̀nù kó kó sára ẹ̀ kó wọ́n ní tó burú jù tí èèyàn máa aráàlú tó ga láyé nù nínú tí gbowó lórí ẹ̀ ṣé bá bẹ̀rẹ̀ tọ́ba bá ti wọ́n ní ilá ìlà kan tọ́ba ti bẹ̀rẹ̀ tọ́ba ti bá a sábà ó lè tó padà ó lè tó padà ńgbà tọ́ba ní ọba jù náà sọ fún kó ti lọ tó ní wá tọ́ba wá padà sí lára tó tún ṣe sálà sálà lè lọ gbà torí ẹ̀ lọ́jọ́ pé tí ìbá mọ̀ tí ó kúrò fẹ́ nìkejì ó gbìyànjú ṣe fún un lọ́fẹ̀ẹ́ tọ́ba di ẹ̀ gbàrà kí lápá ọkọ̀ wá gbàgbé fún àbí ọdún ẹ̀jọ́ bẹ̀rẹ̀ rà bóyá ìjọ náà gbìyànjú ọlọ tó ti ra èròjà rẹ ní o ní nǹkan tó jẹ àlàyé o bọba sàrámù ọgbọrọ ọba rẹ mẹ. ọlọ́ọ̀bá sọ yìí pé fàárà jiná ayùbí níláwó máa rọ òkú máa kẹ́rọ mi ní ìsàkẹ́ àtàwọn àkọ́ọ̀bá òkú máa ọlọ́fẹ́ fi mí jùrọ̀ fún. tí ó sì jọ ọmọ aláàánú nínú ọgbà ẹnìtẹ́lá ẹnìtẹ́ mẹ́ta obìnrin kan mímọ àlọ́ ọba ó mímọ ẹ̀kejì lọ́ba ó gbàdúrà ọbẹ̀ lẹ́ẹ̀kẹta wá ìdè ìdè yìí ẹ̀wọ̀n ti tóbi ọlọ́wọ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́wọ́ kó ti wá para rẹ̀ nígbà tó bí àkọ́kọ́ bí tó ń ta o ń bá jà fún òkú o ẹ̀kọ́ <laughs> yìí ti á rí kùdìyàn ìdè ẹ̀wọ̀n ni ọlọ́wọ́. wà á mọ ìdí dáhù ṣùgbọ́n ilé ìgànnà tó ń mọ yẹ ìgànnà níjà ìdí dáhù. fàtàlì lẹ́gbọ̀lámẹ́ ni yẹ tí mẹ́rin ní fílímàdínà tì àwọn olóòjì kan lónìí wọ́n sì wà nínú olú yẹn ọmọ òrukàn làwọn méjèèjì bàbá wọn ti kú ọmọ ìkiri ni wọn ò tí ì bàlágà àwọn tẹ ẹ sáyé anìkún fún alóúnjẹ ìbá gbàlagbà nìyẹn ṣé àwọn àtòyí pé àwọn ṣẹ̀wà káwọn á mú sóore fún ẹlòmíì tọ́lẹ́tọ̀ sóore ẹlòmíì ẹlòmíì ọdún yóò torí kó ń bínú sí bàbá àtìyáwó àtọmọ ogun ẹni wọn bínú sí pọ̀ bóun ló ṣe rò láti fi àwọn. nítorí tó bí ṣe ẹlòmíì ló ń tọmọtọmọ a subhanallah nínú sẹríà ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ́sọ̀rọ̀ tẹ́gbẹ́ yà máa sọ̀rọ̀ tó tí ò ní tuma tí ò ní impact kẹta nínú lọ́wọ́ tọ́mọ ti fẹsẹ̀ rẹ lẹ́gbẹ́ téèyàn ni kò sí ilé yẹn lórí ọ̀rọ̀ wọn gbogbo èyí pé òun ọ̀rọ̀ wọn lọ́nà ìbí ńlá sáré ìjẹ́ yà kà sí kò sí ọkọ̀ òfé kọ̀ tọ́ba ti jẹ́ kó ti rẹ̀ bọ́ mi yẹn ní lọ́nà ìṣẹ̀lẹ̀ yà ẹlòmíràn wà á bá mi ń bá lórí pé òun kọ tọmọtọmọ náà tó lọ kò ní yà sọmọ kò ní yà síyà ngbe isu rẹ̀ tó wà nínú mgbe ńgbà ńgbà bá wà rọ̀ bóyá ọmọ ti tó lé ọkọ lọ àbí ó ti tó yàwó fẹ́ ìgbà náà ni gbogbo àsìkò tó ti lọ ń yóò rújọ rẹ̀ wájú ọlọ́run à ń bọ̀ wá bẹ́ẹ̀ inṣàlá. ọlọ́run bá sọ yìí pé ìgànnà yẹn àwọn ọmọ òrukàn méjì wọ́n sì wà nínú odò yẹ wà ká nàta tàbí ká zòláhùnmá pẹpẹ ọ̀rọ̀ ká sì ń bẹ lábẹ́ ilẹ̀ yẹ tọjá pé àwọn méjèèjì ìní ọsàn fàáyé yóò lu àǹfààní ẹgbẹ́ ọbàyá wà ká nà àbúrò máa ń sọ ní ká bàbá wọn sì jẹ eré lọ́dọ̀ Ọlọ́run àti àti dáadáa ní ìbáṣe àwọn ọmọ àwọn ìjàmbá ní kúrò ọmọ ọmọ àtẹjà àbàdé wàmọ ọjà mọ fún ẹgbẹ ìwúrọ àtẹlẹsì àtọnà ìbàdà àtànàbàtànà bí ibi ọ̀rọ̀ ìjà à mariam ọmọ ọmọ imran tọsọ abẹ tí n ṣe lè kú sí òun làwọn ọlọ́run wá kàdára pé yóò bí anábìrì isa alayhi salatu wa salam tí ọjọ́ bá alágbàgbà bóbi bá ti sọ ara rẹ̀ sí lábẹ́ ilé ọkọ lọ́mọdún sí lágbàgbà tó bọ́bá sì yẹ ẹ̀yà kúgà sí lọ́mọ ẹ̀ lóòótọ́ ní látàrí gà sí. obìnrin gbọ́dọ̀ sọ́ra sí bọ́bá ti wà lábẹ́ ọkọ bí òsì lábẹ́ ọkọ lọ́dọ̀ sọ́ra sí bọ́bá ti wà lábẹ́ ọkọ bọ́bá ti sọ́ra sí àgbàdo ìwúrí ọ̀rẹ́. ọlọ́ni wà káàdà àbúrú máa sọ̀rọ̀ níhà. bàbá àwọn méjèèjì jẹ́ ní ire fàhádà ọ̀túnkà ayélujára àtúndáwòmá ọlọ́pàá afẹ́fẹ́ àwọn méjèèjì kí wọ́n dé kí wọ́n dàgbà kí wọ́n jẹ tọ́ta mú wọ̀nyẹ sáfìyà kàǹzàmá tí wọ́n wà lọ yọ pẹpẹ ọlọ́run tí wọ́n lọ yọ mẹ́ rahmatulahi rabbika eléyìí jẹ́ àdúrà tọ́tọ́ ọlọ́mọba rẹ wà máa bọ̀ á lù ẹ gbọ́dọ̀ ẹgbẹ́ dáadáa o torí àárẹ̀ ọkàn ń bẹ lọ́kàn àwọn súnfì wọ́n fẹ́ máa ń lo ayé àwọn ayà yìí àwọn súnfì sẹ́ wọ́n fẹ́ máa ń lo àwọn ayà yìí wọ́n sọ pé inú ìṣẹ̀lẹ̀ inú inú ìbọ̀ọ́rì lẹ́yìn bá ti ti ní inú ìṣẹ̀lẹ̀ yà inú bá ti ní ní bẹ́lẹ́dọ̀ bá ti ní ní bẹ́lẹ́dọ̀ nínú ìtọ́pamọ́ ìtọ́pẹ̀lẹ̀ yìí lọ gbogbo ìdẹ́bí kan sáré ní sixteen years inú ìtọ́rìmù ní lọ́dọ̀ <laughs> ètò jẹ́ kí àwọn gbọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ti wọ hálíwà iye kúrò bá ti nù. hálíwà ọ̀kẹ́kẹ́ sínú Islam ìtàn ìṣàṣàrà ṣe kó tó dàdí lẹ́bi ọlọ́ọ̀ni sọlọ́lá àyọ̀sọ́lá kó tó dàdí lẹ́bi ọlọ́ọ̀ni nígbà tó ti dàdí lẹ́bi ọlọ́ọ̀ni kò sí rẹ́kọ́ọ̀dù kẹ̀kẹ́ kò sí rẹ́kọ́ọ̀dù kẹ̀kẹ́ kí àti ìṣàṣàrà tó padà lọ rẹ̀ tó tó wà lọ́wọ́ onímọ̀ rẹ̀ ìgbà náà ọlọ́run sì ìgbẹ̀rẹ̀ ìjáde bí ọlọ́run ọlọ́run ṣe fún lọ́lọ́run dáàbò bò òforí kan láì fún ọ̀sà yìí ọ̀sà gbogbo ẹ̀ ó yẹ kí ìmọ̀ náà wọ̀ ó yẹ kí ìmọ̀ náà wà lóṣù débẹ̀ lẹ́yìn tó ti dàdé bí ọlọ́run ló padà sí gáàrò ìlà rẹ̀ sọlọ́lọ́ àyọ̀sán bóòlù ó sì wá dé ààrẹ ọ̀pá mọ́lé tó ní onírè onírè onírè rà òní báyìí sọ̀rọ̀ irú ìlú irú ìlú òsínú islam tọ́pọ̀ wà ní islam yóò ti di tọ́ gbajúgbajà táwọn sàbí ó ti máa ṣe bọ̀ táwọn sàbí ìlú ó ti máa ṣe bọ̀ bá a ṣe ń tún wákàtí márùn-ún tí gbogbo wa ló ti láti jogún ẹ̀ láti mọ̀ pé bá a ṣe ra wa ní àyíkájú ẹ̀lómi ilé lọ́wọ́ bá ní ọ̀pọ̀ tó dára sáré. kéde pé tí àwọn èèyàn kan á dálẹ̀ ní àná àgbà pé ara ìsìlámù ara ìsìlámù ẹ̀sìn ọlọ́run ọmọ bẹ́ẹ̀ torí àtúntẹ́ pé gbogbo rẹ̀ tẹ̀lẹ̀ tẹ́ ṣe bí ẹ̀sìn ní ìmọ̀ tètè ojú hàn nígbà tẹ́ bá sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lé bóòlù yóò ti lọ bóòlù fún ẹjọ́ ti bọ̀ náà tí ó kò lọ bẹ̀ tí ó kò kíta lọ bẹ̀ kò sí tó fi máa ń dùn bíi pé bóyá ìṣe náà ń ta mọ́ bẹ́ẹ̀ yóò kó nǹkan rẹ̀ jáde inú bẹ́ẹ̀ náà yóò tún wá yóò dùn lé mi pé lọ́tún ọ̀tún bóòlù ṣe tọ́lù sí ní yípo ọmọ bóòlù ṣe tọ́lù sí ní yípo ọmọ irinṣẹ́ ìsúnú ní gbogbo aláfarabalẹ̀ ká lọ tí rí bẹ́ẹ̀ wọ́n ń dúdú ní wọ́n ní jóun ní kó jó bọ́ orin tí ó kígbe kọ́kọ́ bọ́ lọ́rùn àti ilé gbogbo wọn akọ̀mídé tí wọ́n kọ́ ni ń bọ̀ jẹ́ kí kájẹ́ tí wọ́n bẹ́ẹ̀ gbogbo Islam máa bàjẹ́ ó sì rẹ̀ yóò bẹ yóò bá yọ wájú ọ lọ ní ògbó ń gbọ́ káyọ̀ àmì ọ̀ǹtàn rẹ̀ jẹ́ ṣé káyọ̀ àmì wa jẹ́ tọ́lọ́ yóò tó wá kéde báwọn èèyàn kan wọ́n tó wá sáré wá pàdé pé a ah, ṣé o ti jáde ní káyọ̀ wa ṣé o ti jáde ní káyọ̀ wa àwọn ọ̀gbà ìgbà rẹ̀ sí ọ̀ báyà kọ́kọ́ ti ẹgbẹ́ dáa ju tiẹ̀ lọ wájú ọ lọ sí ọ̀. Thank you, my friend wà máa fà á tu amúrí kìí sàṣẹ ara mi mo fi ń ṣe o ẹ̀yìn orí kí mo lè bá sí ni sàṣẹ ọlọ́run lẹ́ni ṣe kí mo lè bá sí ni tára lẹ́bí ọlọ́run yín wá yúdà wá yúbọ̀ wá bá yúdà lẹ́yìn àdúgbò wọn sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sọ̀rọ̀ kò sí wá yúbọ̀ kan ọlọ́run sọ pé máa ń káàmù muhammadu abá ahadi mẹ́rin jáde wọlé kí rasulullah yọ̀ káàmù nàbẹ̀yẹ anabi wa sallallahu alayhi wa sallam ó pé gbogbo àwọn anabi kò sí wáhùn kankan mẹ́rin yẹn sọlọ lọ àyè sọlọ wá ìbò ní wọn bá sọsọ kú sọ lẹ́yìn nígbà ní ilé ìwòlè bàá ọdún ìmí ọmọ ṣe sì náà nù wọn yóò ní lọ́dọ̀ ẹ ṣe bí alẹ́ tí kà sí sì náà aláàjì ara obìnrin ló ń bá táàjì nàbí láyọ nàìjíríà ẹ súnmọ́ wọn ni kọsára àwọn kan lọ́dọ̀ wọn kọsára àwọn kan lọ́dọ̀ wọn gbogbo owó olówó yóò lò mẹ́rin ṣẹ̀ṣẹ̀ ni ṣé àlùbáyà tó bá rúrú ni wàsílà ẹ̀dá àtàlà tẹ̀lé sọ ìdílé ẹ̀yìn tí yìí ẹ̀yìn sọ ìdílé ẹ̀yìn tí yìí ta àníyàn rẹ̀ dá àkọ́sọ́ pé tí ọba ṣe tó wá jẹ́ àràmú tó wá dàgbà nínú rárá o ní ọ̀fara mú ní rárá ọ̀yìn tó ìdínú. ẹ̀yìn sábẹ́bí ọ̀rọ̀ wáhùn kàtó síkú yín Khidiru sọ pé wàá máa fà á lẹ́tọ̀ọ́ àmì àmúrí kìí sàṣẹ ara mi o ọlọ́mọlọ́wọ́ mi sẹ́ ọlọ́run ti rẹ sẹ́nà lórí fún sọ̀rọ̀ pàdé ẹ̀ gbóòtù yìí ti wá sí ọlọ́run lọ́rọ̀ yìí sẹ́ ṣe pàmò lọ́rọ̀ yìí sẹ́ gbogbo ìdẹ́sẹ̀ o dáadíkà tààwé lọ́mọ làǹtẹ́sítẹ́tì alẹ́ ìsọ̀dọ̀rọ̀ dáadíkà tààwé lọ́mọ làǹtẹ́sítẹ́tì alẹ́ ìsọ̀dọ̀rọ̀ eléyìí ìtumọ̀. ìtọ́ agba láti ṣe sùúrù lé lórí ìta abájẹbi àwọn àyà yìí ni pé nǹkan mi ọkàn sí wa pé nípìmọ̀ ni ìyá ọlọ́ọ̀ lélẹ̀ wàhálà lélẹ̀ fìtínà lélẹ̀ tó sì wáá jẹ́ pé ọlọ́run sábẹ́ ìpàdé yẹn bá ń bà á nǹkan mi ó sì hàn sí wa káwọn ọmọ wò pé àánú ọlọ́run bá lélẹ̀ ìkẹ́ ọlọ́run fẹ́ dáadáa fún yẹn lélẹ́ yìí wọ́n wá jẹ́ pé nígbà tí bá ń bá a lọ yọ padà bọ̀ síbi pé ìjà ọlọ́run kájọ wá wò ó nínú sẹ̀mí kájọ wo àwọn kan bẹ́ẹ̀ àlewò kan àwọn àìsàn ti ń ṣẹlẹ̀ àìsàn máa kọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ ó ti níta gbọ́ọ́rọ́ títí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà.

wà ọ̀hún bí oṣù àlùhùn ẹnìkan ò lè bí ọlọ́run pé kí ló dé tó fi ṣe léyìí àbí kí ló dé tó fi ṣe léyìí sẹ́yìn lọ́dún tó bí ọlọ́run lórí ẹ̀ gbogbo tó bá ti pẹ̀lú ìgbìmọ̀ rẹ̀ ni ní ìbámu sí ọgbọ́n ọlọ́run tó ti tayọ tiẹ̀ nínú ètò rẹ̀ ní ti fi ṣe ojú ní jábọ̀bẹ̀ láàrín náà bá ṣe wàhálà lórí ẹ̀ lẹ́sìn láti túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní kẹ́lòmí ọ̀wá ní ka na-ekwu ọwọ́ lára rẹ̀ ntọ́wọ́lọ́ ní í ṣe ó nídìí abájọ fún náà ni mùsíbà tí bá ti ṣẹlẹ̀ tọ́jà yìí kìí fà àwọn mùsíbà tó bẹ̀ kìí fà. tí ó àbí mi ìgbà tó tí ì ní fà. ẹtí ẹbí tọkọ lójú lọmọ kékeré ẹsẹ wúlọsẹ bọlọ táwọn àpò lọfọ ọgbà gbogbo àwọn sọmọ yìí iye múmìnì kò gbọ́dọ̀ fọ ọgbọdọ máa wò pé Ọlọ́run ní tó fi ṣe ìmí ọjọ́ ìdíyàjẹ fẹlòmíì tọ́nà ó fi gbọn àwọn ẹsẹ̀ rẹ̀ dànù. ìyẹn tó jẹ́ mọ́mí ní òdodo nígbà ọba kú sí kò ní sí ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn ẹ̀wọ̀n ọlọ́run bá wọn fi ẹ̀ṣẹ̀ mi ṣe kàfàrà tí ó fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ nígbà ọlọ́run bá gbé dé wọ́n pèsè mi náà tí mo wá ń iná ẹ̀ ní nǹkan ìwá ṣe tí mo ń gbé wákàtí anabi ọsọdọ lọ àlùsà tó ṣe bí anabi ọlọ ọlọ ojú ogun ó kù ọgbẹ yìí rẹ wọn sì kàn sọlọ lọ àlùsà ọwọ ọgbẹ ọlọpàá ti kú ọjọjọ rẹ sọlọ lọ àlùsà ẹtọjú anabi ọlọ nìyẹn. àdìsí kan bọ̀ tá a bọ̀ wá sọ títí ilẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀ ibà máa ń ṣẹlẹ̀ sí anabi ọsọdọ lọ àlùsà nígbà tó dé lùmọ̀dínà ó yẹ òsì ó yẹ sí níbà yẹn mọ́ ká nígbà tó bá wá ṣẹlẹ̀ sí ìnira yóò ti wá pọ̀ jù Ànábì sallallahu alaihi wasallam wá bẹ ọlọ́run kókó kókó àwọn gbé ìgbà kó ní Mẹdínà títí dé ibi sìn àfẹ́ńbá ń bọ̀ Mẹdínà tó bá kó bá bọ̀ kò sí bá Mẹdínà nínú Mẹdínà Ànábì sallallahu alaihi wasallam kò sí bá bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn tó bá ti kú ara tẹ́lẹ̀ tó bá wọ bẹ̀ nìkan tó ọba sọ́ra ẹni tí bàbá ti ọmọ ìdí náà wọ́n lè mọ̀mọ́ ọ̀tọ́ ni kì í ṣe àbábọ́tá bí mo gbé fún sixty years ni o àbí kò ti múra dáadáa bí kò ti lóògùn bàálẹ̀ àbí kò ti lọ wá àwọn àwọn fọ́nrọ́sì ti kọ́ ọ́kẹ́ kì í ṣe gbogbo pharmaceutical store ló ti rí o ikọ̀ ọ́kẹ́ ńlọ bá dààmú dààmú ọlọ́run kò ní kàn tí ọkọ̀ lóògùn gbọmọ ẹ lọ kàn tàbí fásídà mọ̀kọ́ wá ní báwa ti ní bí ló má tẹ́ mọ̀ kí ní kan ẹ̀ ló náà tì ń gàgà gbé bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe àdúgbò yìí gbàgbé ẹ̀ yóò kú sórí báyìí nígbà tí èrè yẹn rà nígbà tí èrè yẹn rà ẹnì kan ṣe dùnlé látòkùn ṣe lọ́ba wà mọ̀dínà lábá ń bá dààmú lórí oògùn tí wọ́n kọ fún un nígbà tó dé pharmaceutical store náà wọ́n ní gbogbo gbogbo jẹ̀sí látọ̀ làárọ̀ kò sí kò sáìsàn bẹ́ẹ̀ àdúgbò ọlọ́ káyọ̀ àbí áfíríkà lókèlè rógùn yẹn. <laughs> ó di ọmọ rí pé kékeré sàmìsì mi ní àwọn àgbè sàmìsì kéé sàmìsì kí àwọn ọmọ ẹ̀fọ́ pa àti ìgbà orí sí àwọn ará mi nínú tí bàbá mú ọmọ bá lọ ọmọ tuntun ní mọ́jìnà tí ẹ ti tẹ́ ìpè bàjẹ́ lọ àti wú àti wú fábìlì wọn wà kúlẹ̀ kan náà tí wọ́n lọ kíkì gbogbo yín kẹ́ wọ́n kò ìbá wa wà mọ́jìnà hospital ká wá káàkiri o clinic náà wá káàkiri o ṣùgbọ́n tí bàbá sí ọ gbígbà tó fẹ́ jáde kó mọ jìnnà yìí hospital tó lọ sáà gbére nù sẹ́fà lè kọ́ bẹ̀rẹ̀ káyọ̀ ẹni tó ti bàbá jìnnà nígbà tí ẹ ti fẹ́ jáde kó tó ti lọ tó gate tó ti kọjá tó gate tó ti wúrú sọ́dọ̀ èkó kọ́lọ́kà rẹ̀ ibẹ̀ ní ẹ̀kọ́ sẹ́fà mi bọ́ tó sí ibẹ̀ ló ti rí jẹ́ tó ti bá ìjọ ọmọ ọlọ́jẹ́ ìlara yìí wọ́n bá ní kó mo ṣe mọ̀ gbé báyìí mo ní ìbàní tí ara mi sì gbóná wọ́n ní sọ́ọ̀tì tí ì dé wàláì pàtó kí ẹni máa bíbí mo rí pé àwọn olóògùn ọmọ tó tilẹ̀ bọ̀ lẹ́yìn iṣẹ́ yìí orí bàbá mi ní lọ́ọ̀dẹ̀ mi wọ́n ní kí n sáì pé èmi mo jáde fúnra mi tó ń tọ́ bá ṣe mí èmi mo ní máa sáì wọn agbáwọn tó sáì báyìí ní ẹni tó ní bísí mọ́lẹ́ àtàrí lọ kí wọ́n tó tilẹ̀ bọ̀ ọlọ́run ní ẹni àwọn ẹgbẹ́ ọlọ́run bá gbé ní ogun bàbá bàbá gbé lura mi wọn ò fi bíbù pé ìbàdí ṣe ní nígbà tí ọkọ náà so tẹ́sítì wọn kò tètè gbé jáde wípé ìbàdí pé màlẹ́ríà ni dára ní gbóná dára ẹ gbóná kò ní ìgbé bá a ní ìgbé màlẹ́ríà ni sí ọ ọ ní jẹ́ ìkẹ́ rí rí mo ti bá ibà ibà ṣe kò sì pẹ́ tí mo dé nàìjíríà ni ìmọ̀lẹ́ mo ti gbé ìmọ̀lẹ́ mo ti gbé lọ ẹwọ ẹwọ ẹwọ tó tóbi ọlọ́run tabawa nínú àwọn ọdún wọ̀nyẹn kámọ̀ yìí pé ọlọ́ọ̀bìnrin sọ̀lá ni ṣùgbọ́n tó ti bó ṣe wá wà lórí ẹ̀fẹ̀ yìí hekima tó pọ̀ mbẹ́mbẹ́ ní kọ́lọ́ ọba nìkan náà máa yùn nínú ẹ̀ òun náà ní pé àìsàn bíi ilé ìṣẹ́gun mi tó yẹ kí àìsàn lọ́nà fi tẹ̀ tí òfin ní débi àwọn ará mú kan àìsàn lọ́nà fi tẹ̀ tó yẹ kí òun ò sí inú ẹ̀ tí ó débi àwọn ará mú kan. arọ tí ò lè lábúrú sínú òsì náà rọ tiẹ̀ ẹ̀tọ́ mọlójú wíwà àwọn òkú sọọsì bọba ti wà sí pé wíwà àkọ́kọ́ ni ní ọlẹsẹ o ìkejì ọlẹsẹ nígbà tó ń sọ̀rọ̀ ọdaràn nígbà tó ń lọ pẹ̀lú ẹ. sọ àwọn àìsàn kan bẹ pé pé tó bá ṣẹlẹ̀ ru ẹni bẹ́ẹ̀ ò sí inú pé ọ̀dà àwọn ọ̀tá. tábà wá fojú wò yí pé ìnira wà ní méjì ó tó ń já sọpẹ́ lẹ́gbẹ̀ẹ́ omi fóònù ó tó ń já sàánú ọlọ́run torí pé kókó bá a ṣe wáyé ayé náà ni pé ká lọ ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn sàmójúkú fún ẹsẹ̀ kókó ẹni tó dé ìkólé ayé nìyẹn ṣùgbọ́n gbàgbọ́gbàgbọ́ ló di bẹ́ẹ̀ ó sì lówó lọ́rẹ́ pẹ́tẹ́ sí ọ àti káyà rẹ̀ lánàá wàhálà lọ́lọ́run fẹ́ fi yòókù sí ilé ayé ọlọ́run mọ̀tẹ́ wàhálà tí a. ẹlòmíì ò lè dẹ́gbẹ́ ẹsẹ̀ yẹn ní ọ̀pá ooru látọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n fi máa sàánú ẹ̀ tí ọ̀bá ti láì san wọ́n kàn máa wò ní struggle for yourself wọ́n mọ̀ sọ wọ́n náà gbìyànjú owó yìí sí. ṣùgbọ́n ní ọ̀bá láì san wọ́n ti sàánú rẹ̀ yóò sì máa sọ̀rọ̀ rẹ̀ torí ẹ̀ ẹran tó ṣe pé ó ti jẹun jẹun jẹun ó ti wá ó ti wá jó òkú kan náà lè dìde mọ tó wọlé yá tó wọlé yá ẹni nù. ẹlẹ́ẹ̀kejì anẹ́kọ̀ọ́ sábà àyọ̀ sábà ó ní ẹran tó bá fọ́ lójú kan ọ̀wọ́lé yá tọ́pọ̀ wá fọ́ lójú méjèèjì nǹkan tó wọlé yá tó wọlé anẹ́kọ̀ọ́ sábà ó ní ẹgbà ẹran tó bá kó lójú kan kò wọlé yá tọ́kọ́ bá kó lójú méjèèjì sọ wọlé yá àti wọlé yá alẹ́ àwòrán àwọn ìbáyínú àwọn àwòrán abẹ́ẹ̀kọ́ ni sọ́dọ̀ àlùsọ́dọ̀ ẹran tó jẹ́ ojú rẹ̀ kan fọ́ tó sì ti hàn ojú kan fọ́ kò wọlé yá àwọn àbá mi wà sọ pé ó bá ti kó ojú rẹ̀ méjèèjì lọ fọ́ ọ̀wọ̀lé yá wọ́n ní torí pé èyí tí ojú rẹ̀ kan fọ́ tó bá ti débi kókó pẹ̀lú àwọn òkú rẹ̀ ibi ètò fúri náà ibẹ̀ ni ọmọ rìn sí kókó ibẹ̀ ni ọmọ jẹ ẹ̀rí pé ní rẹ̀ gan kò ní lọ straight torí pé ibi tó rí náà ni ọmọ rìn sí ni ọmọ rìn sí ẹgbẹ́ ọmọ lọ bí àwọn òkú tiẹ̀ ti rẹ́gbẹ́ ọ̀rọ̀ wá lòsì tó ṣe pé méjèèjì lọ́kọ́ olówó rẹ̀ tó dánú kókó tí ò ní ba wàhálà fún tí ò ní bí ọjà gbẹ́ọ̀rìn tí ó jẹ ọmọ ẹgbẹ́ ti ní ọmọ wa fún nígbà òjò òwúrò mi náà bí kọ́kọ́ wa ń bọ̀ yọ wà á tí ojú dáadáa yóò sì máa dẹ́ láwọ̀ jẹ́ tó lójú lọ. abẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni ọ̀nà ẹ̀dẹ́ nìyẹn wàhálà ń bẹ́ẹ̀ tún sẹ̀mí tọ́pọ̀ nígbà ọ̀kọ́ wa bọ́ lójú wàhálà kásì wà kọ̀sẹ̀ tí ó pè é kọ̀sẹ̀ apilikétàn ni wọ́n ń gbé jáde pẹ́ dákun àwọn òṣìṣẹ́ o afọ́jú la sì ń fẹ́ o abẹ́rẹ́ apilikétàn yẹn ẹ ti rí publication yẹn kò sí àti wọn ní asití là ń bẹ o àbárò ni ẹ bá wá wá o tàbí kọ́ ọ bá ṣiṣẹ́ bí o ẹ̀yìn rí so bí ó ti máa gbìyànjú bí mo bá gbìyànjú àtàwọn tó gbìyànjú fún kò lè kó lè tẹ̀mí nínú táàtù máa fojú ẹ̀ wò ó náà ní wípé a máa lè sàn bó ṣe pọ̀ tó yìí àti àwọn ẹ̀lẹ́gbù ara bó ṣe pọ̀ tó yìí ó ti wá di ìtọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lọ tẹ́kì rìsáàtì lórí ẹ̀ dépò làwọn ó ṣe dáàbò bora àwọn tó níbi àwọn àìsàn yìí ó ti wá di ọ̀nà ẹ̀dẹ́ iṣẹ́ fún mílíọ̀nù ọ̀fìlù mílíọ̀nù ọ̀fìlù tọ́jú tí ìbá ti pé àwọn ilé ìbẹ̀rẹ̀ òní ní sẹ́fẹ̀ lọ lára ọ̀gbìn àgbẹ̀ nìyẹn tọ́lọ̀ fi ṣètò ayé rìsáàtì ti lọ débi wípé kọfẹ́ sí kankan nínú orókè ara ọmọ ẹ̀dín ni tí ò tí ì ní socialization níbi tọ́lọ̀ fi hàn wọ́n lérò ìmí ọlọ́run tí ì fi hàn wọ́n o wọ́n sì bọ́ àwọn náà ni lọ́lọ́dọ̀ tó wọ́n yẹ sí ọ̀rọ̀ kó lè rọ̀ ọkùnrin ní amòyìnrà bí wàá máa ń kó tí ì tún nílẹ̀ lẹ́yìn bí ìlà àbílà. sọ̀rọ̀ pé mo ti bẹ lórí ayé ọlọ́run tó wà máa ń wú sí ètò mílíọ̀nù mi ńlá pàlílà. níta fún yín ló mọ̀ díẹ̀ pé níbi ìtọ́kọ àìmọye jáde tí ó tó wà fún níbi fídì rẹ̀ kámọ̀tì ẹ̀tọ́ kámọ̀tì ẹ̀sọ́ fídì mi ní fídì rẹ̀ gángan ní fídì lọ́wọ́ àìmọye tí ó já ìmọ̀ kan fún rẹ̀ wà máa wo tìyí tó ń mìíràn lẹ́rìn mi ìlà pálílà ibi tá a lọ ni pé ká máa wọ ojú àìsàn yìí àbáde ikú yìí àléébù ara táwọn máa fi wò ó lọ́nà míì ó tún jẹ́ àrùn ọlọ́run. nínú àdìsí àdìsí ọ̀sán láàrin ọ̀sánà tó àdìsí ọ̀yẹ́ bùkárí látọ̀dọ̀ àwọn òlera fún ìṣẹ́ ọlọ́sọ̀ náà àdìsí àwọn ní pé má àǹsálà láàbù dá ilá àǹsálà lọ́wọ́ ṣùgbà kò sí àìsàn kan tọ́lọ́ ń dá tí ò sí ìwòsàn fún. nínú àdìsí mi ọ sọ pé ẹni tí ó mọ̀ ní ọmọ ẹni tí ó ṣàìmọ̀ fún sí ṣàìmọ̀ fún sí. láàyè mi ò sí ọlọ́sọ̀ oògùn tó bá ṣẹlẹ̀ àmú ni o tí ọ̀la tó ń tí o sì ní o tí o ní ká àmú o torí kò ń gbà fi nǹkan fi gbogbo àìsàn pátá iná ló ní oògùn tiẹ̀ àyàfi méjì òun náà ni ogbó àti ogbó àti káwá péyàn ní ogun àjídèwé ah, nígbà tí wọn náà yí ìlú <laughs> àbó ní gbẹkúdé ah, èso nǹkan ẹjẹ lọ́wọ́ sí ọ nígbà bá wú ọba fún lọ kò ní kò ní dágbére fẹsẹ kẹsẹ dé ìkọrí ọhún ẹnìkan ní wọn ní wọn ní wọn ní wọn lórí lórí nǹkan lẹfẹ wọn tó ní fifty fifty years wọn ó lò lórí oyè. <laughs> tèmi tó dájú lọ́rọ̀ mi wọ́n dọ̀ nígbà náà tó sì ti ń sọ tí mo ti ń gbọ́ sí rẹ̀ ń tàn jẹ lọ́wọ́ ni rẹ̀ ń tàn jẹ lọ́wọ́ ti tàn látàn pa yọmọ kò ti yíwọ́ kó nínú ìjọba sọ́ra rẹ̀. nínú fi máa wo àìsàn yìí òun náà ọlọ́run ti pèsè ládàálẹ̀ fún lórí ẹni yòówù ẹ̀sìn tó wá sí àbínú sí ibà ọlọ́run wá ti sọ fún wa nínú àyà Quran one hundred and fifty five títí dé one fifty seven ọlọ́run àyẹ̀kọ́ lọ́sọ pé wàlànà kúlù wà nínú ẹ̀kún fi ṣe é èmi náà lọ́wọ́ mi wà ìdúró yìí. ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ọlọ́ni àdáyéwò pẹ̀lú àwọn kankan nínú ẹni àlẹ́kọ́ ìbẹ̀rù wà ìbẹ̀rù gbódó ẹ ti ń sùn gẹ́gẹ́ nínú ilé ní ìjọ mi ẹni mọ́ ẹ wàhálà lè ṣẹlẹ̀ kódò ní sùn mẹ́. ó lè fẹ́ mú ìlú náà ní tí gbogbo ọ̀dà tó lè gbà ẹ̀ sọ́ra fẹ́ tó lọ lọ́dọ́ mi ẹ má má pẹ̀lú ẹgbẹ́ wọn àtúntà mùsà ń bọ̀ ọ́ ọjà àsìkò ní àdúgbò adó ọ̀fẹ́ ẹlẹ́ni tó mẹ́ta yìí kálí ń gba mọ́sálà. bí ọ̀jẹ̀ ilé mi ò ìran tiwa lò bí ọ̀jẹ̀ irú ìran tiwa irú ìran mi náà ṣẹlẹ̀ sáwọn mi. àwọn èèyàn kú lọ́dà lórí súríà àwọn Palestine Israẹli ojú orí wọn fojú orí mẹ́wàá. tí wọ́n sì ń kú lọ iraaki ọ̀rọ̀rùn rárá láti jẹ́ ọmọ ti gbàjọba sọ̀dá láàrin ọdún méjì rẹ́kọ̀dù two million ni àwọn tó kú lásìkò ogun bíi five hundred thousand lẹ́yìn ogun nítorí ogun yẹn one thousand five hundred tọ́lọ́ gba odidi ìjọba odidi ìjọba orílẹ̀-èdè ọlọ́run ó sì tiẹ́ fún wọn wọn retí ọlọ́run kó o lè bọ́ mbẹ́ kìí ṣe pé èmi ń gba lágbára lágbára gùn àsìkò ọlọ́run lọ àsìkò ọlọ́run bọ̀ àwọn tí wọ́n tẹ̀ kìí sùn yẹn àsìkò ọlọ́run bọ̀ lórí wọn. wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn tí ò ní rẹ́kọ̀dù mọ́.

ebi wà lè jẹun fábọ̀ náà ló bí àwọn èèyàn kan ló ti ń lọ strike ní ọ̀dọ̀ wọn ọmọ báwọn ni ó strike báyìí àwọn tí wọ́n sì ṣe tí wọ́n kó sí wàhálà àwọn ò lè forí jùmọ̀ kò ṣeé ṣe bá a sì jọ máa jí inú ẹ̀ lọ́nu wọ́n kàn máa kọ́ọ̀lù fún píìsì ẹnu lásán ni ẹ bá fẹ́ píìsì òdodo ọ fẹ́ràn ẹ̀yìn kejì bó ṣe fẹ́ràn ọmọ ìyá rẹ̀ bí wọ́n ṣe fẹ́ràn ọmọ Amẹ́ríkà bẹ́ẹ̀ náà ló lè fẹ́ràn ẹ̀yìn kejì náà wọ́n wà lórí yẹ́ẹ̀sì tòótọ́ ni wọ́n fẹ́ kọ́ọ̀lù ṣùgbọ́n píìsì ọ bíìsì ọ̀rọ̀ ẹ máa tẹ́kì dìṣínà ẹ̀yìn márùn lórí gbogbo àgbáńlá ayé ẹ wá ní ẹ̀kọ́ ọ̀nà píìsì píìsì ìyàwó ni píìsì ìdájọ́ nàìjíríà náà lè jókòó kó kọ́sọ̀rọ̀ ọ̀tá rẹ̀ kò sí fẹ́ tó bá wà fún nàìjíríà àbí fẹ́ tó bá wà fún nàìjíríà kò sí àwọn márùn náà ni amẹ́ríkà ti mọ bó ṣe máa ní pléètì àwọn mẹ́rin o ó jẹ́ pé tó wọn bá ti sọ̀tọ́ ti bá ìgbẹ́ lọ. àní a tó ní mínísítà fún tí ó ṣẹlẹ̀ lẹ́yìn fifty years tó káwọn lọ wọ́n tó kọ́lé kalẹ̀ mínísítà tó máa mínísítà kan fún yìí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn fifty years tó máa program rẹ̀ kalẹ̀ báwọn ṣe fẹ́ ká yí orí kí amẹ́ríkà ló ṣe kìí ṣe mínísítà tí ọ̀tọ̀ mínísítà tí ó máa ṣe tó ní láti sin ní fifty years ọ̀tọ̀ mínísítà ọ̀tọ̀ ní building ti yàn mínísítà after fifty years <laughs> ibi tí ẹ mú ilé ayé dé tí ẹ kó lé kàn dé ìwọlọ́ tó mọ̀ lọ tí wọ́n bá wọ́n bí gbà náà ńgbà búṣì sọ̀rọ̀ tó ní àná tó ní amẹ́ríkà ní reservation crude oil tó tó wọn lọ́tọ̀ for the next fifty years ẹ sọ́dọ̀ ìlú òwe pòròbí sí lọ́sọ̀ ni. àwọn àwọn ọmọ amẹ́ríkà náà wọ́n ti ti gba ẹ̀ lọ́wọ́ àwọn máa ń gé nípa ẹ̀ máa ń gé torí kìnìṣẹ́ mọ́tì kan lè develop sí lábẹ́ ẹ̀ tí ó tún ní wàhálà fún ọ tí a máa tó ti délé jùlọ láwọn kiri sàfẹ́sọ̀ tẹ́lẹ̀. wà á máa wò tí ètò mílíọ̀nù ẹ̀yìn mi ìlà àpàlìlà ìmọ̀ díẹ̀ lání ọlọ́run ní àdáyíwò pẹ̀lú àwọn kẹ̀kẹ́ kan ìbẹ̀wò ọmọ bẹ́ẹ̀ ebi ọmọ bẹ́ẹ̀ àdínkù nù dúkìá ọmọ bẹ́ẹ̀ ikú nù ọmọ bẹ́ẹ̀ àwọn tẹ̀ ẹ́ ti táwọn èèyàn kan máa ń kú bẹ́ẹ̀ náà ni èso orúgbè yọ ọmọ bẹ́ẹ̀ tàbíkú ọba wọ́n bá ṣiṣẹ́ sọ ọ̀bìrì àwọn tí ẹ bá wá ṣe sùúrù mọ́ fún ròdùn tó wọ́n rí lọ́dọọlọ́ wọ́n wà ní lọ́rọ̀. alladhina idha asabathum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. àwọn tó ti pé ìgbà yóò ti mùsíbà kan bá bá wọn àmúwá ọlọ́run kan bábá bá wọn ní tí wọ́n ti bẹ̀rù náà ní inna lillahi wa inna ilayhi raji'un kódà tí bàtà rẹ bá já sí inna lillahi wa inna ilayhi raji'un ládàjọ́ tó jẹ́ pọ̀ torí pọ̀ wọ́n kọ́ já kó o tó rí so ọ̀fẹ̀sẹ̀ rin o àdúgbò tó rí mìíràn ọ̀nàwó tó ti bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ìnáà ní ni òkú náà ló gbà dáadáa tí nẹ́pà bá múná lọ iná lílá ìwà ilẹ̀ ìlọ̀rọ̀ jóná ní ẹja máa wí ní ẹja máa fi káwọn ọmọ wa kì í ṣe ọ́fún nẹ́pà. ọlọ́lẹ́wù láìka lè yí ń sọ́lá wá tún mi rọ̀bì ní wọ ráhmà ẹ̀wọ̀ ráhmà tá a fún ni ẹ láti jọ yìí. Ulaika alayhim salawatun min rabbihim wa rahmah wa ulaika humul muhtadun. Àwọn tí ẹ bá ṣe sùúrù lórí ẹ̀sìn lórí mùsíbà àwọn ẹni ìkẹ́ ọlọ́wọ́ bá ń bẹ lórí wọn àti àgọ́ ọlọ́run àìsàn wà pẹ̀lú ẹ̀ kó tún ẹ̀ pé àánú ọlọ́run sí lọ́dọ̀ rẹ̀ àánú ọlọ́run sì wà lọ́dọ̀ rẹ̀ lórí tó bọ́ bá tó wá sí sùúrù àánú ọlọ́run náà tó wà pẹ̀lú ẹ̀. wà ó gba àyíká ọ̀hún ìmọ̀ òǹtajú àwọn yẹn ni wọ́n jẹ́ ẹni ìmọ̀nà nínú sọ́yìn Bukhari àti Muslim láti lọ àkíyèsí Abdullahi bin Mas'ud ó sọ yìí pé òun wọlé tó ànábi wọ sallallahu alaihi wasallam dọ́kan ibà wa ìmọ̀lẹ̀ tí ń ṣe é òun wá sọ pé èrè òṣìṣẹ́ ọ̀rọ̀ ibà tọ́mọ̀ ń ṣe ọ̀yọ́ lágbára ànábi sọ sáà sọ pé ajá bẹ́ẹ̀ ni ìní owó àkúta máa yọ àkùrọ̀ láàrin nìkan ibà tọ́mọ̀ máa fi ṣe èèyàn méjì nù ní tọ́lọ́ fi ṣe òun nìkan lọ́wọ́ sallallahu alaihi wasallam ànábi ìwọ́n tó a sọ pé nítorí pé o ti ń kírun máa tó kára kò yẹ kí nǹkan ṣe ọba ìta àbá àbí nítorí pé ọjà àbá lọ́lọ́run bá gbà kò yẹ kí nǹkan ṣe ọ. gbogbo táwọn yóò fi wọ̀ bẹ́ẹ̀ nìyẹn ẹ pé sòrò yín wá bí kan ẹ pé sòrò yín wá bí kan ẹ kí ni kàn ní ṣe ní mẹ́lá ẹ sí ọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kó ti dẹ́fẹ̀ táyì yẹn kẹ́ ti bẹ́ oúnjẹ ti ń kéde ohun ti gbégbèsí pé kàn ní ṣe mọ́ ṣùgbọ́n gbà yẹ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ tó eh, ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ gbọ́nà ní òkun wọn sí. anabi wa sallallahu alayhi wa sallam ó dùn wá ibi mọ̀síwájú wá sọ fún yín pé abdullahi bin mọ̀síwájú sọ pé ajá ìpè ẹ̀sán rẹ̀ ó di méjì nìyẹn anabi wa sallallahu alayhi wa sallam ajá nìyẹn dáàlì kẹtẹlá rẹ ó ní bẹ́ẹ̀ ni bó ṣe rí gánà bó ṣe le tó nù ó sì gba ládá sí ẹlòmíì owó rẹ ó sọnù yóò rò pé fẹ́ là ń ṣe pẹ́ ìlú ọba máa dùn ládàá ló fi pọ̀ ni ẹ máa jọ ìgbẹ́ nínú ìfẹ́ ládàá lọ́ọ́ jẹ àá òsínú ọ̀gbọ́dọ̀ kó nù ọ̀fẹ́ ládàá sí ládàá ti á kán ni tòótọ́ ayébọ̀ káàmásìkì ẹ̀dábọ̀ wa wọ́n tètè gbàgbọ́ náà ó tètè gbàgbọ́ náà tí nǹkan tèmi bá sọnù ìsìnkú àrùn ọ̀bọ máa ń ṣe o ẹ bó ṣe sọ fún yín o ọlọ́run ara máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rírí padà torí pé ìtìmọ̀ pé mo ti dẹ́sẹ̀ kan ní tètè máa ṣe ìsìnkú àrùn ní tètè máa ṣe ìsìnkú àrùn bó ṣe yẹ kí mú mi ní ọjọ́ nìyẹn ó ti ti rántí ẹsẹ̀ ẹsẹ̀ ló ti ti rántí tó bá ti kan disappointment má máa dúró ti wípé ara ah, àwọn ẹni òṣèǹtọ́ yóò ṣe ah, ọ̀gá ẹni òṣèǹtọ́ yóò ṣe kí anabi wa sallallahu alayhi wa sallam wàá fi pé máa mi mùsùlùmí yusibu ada ṣáwùkà tá n fa ma fọwọ́fà ilà káfàrà lọ́wọ́ bí a sẹ̀yìn áhìrì kàmá tọ̀tù ṣọ́jọ́rọ̀ wọ̀rọ̀ bá. anabi wa sallallahu alayhi wa sallam kò sí mú mi nìkan tí mùsùlùmí tí wọ́n ṣẹlẹ̀ sí kódà ẹ̀gún ni àbí tójú ẹ̀gún lọ ẹ̀gún lásán tọkẹ̀ gún ọ lọ́wọ́ àbí ló gún kò pọ̀ sí lọ sí ìdìbò ọkọ̀ ayé ọ̀rẹ́ ni tó ti bó ṣe jẹun tọkàn súnra ìyá ẹ̀gún rè é ilà káfàrà láwù bí àṣẹ ìyá àti ọlọ́run ló fi pa ìmọ̀ yí ẹsẹ̀ rẹ yọ̀mọ̀ pa rẹ̀ yọ̀mọ̀ pa rẹ̀ ni káwájú lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ewé ibi ṣe máa ń wọ́ ti máa ń wọ́ dálẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ṣe máa wọ́ kò lọ́rùn nínú tó kú náà lábẹ́ ilé náà ta ní nínú ìrírí ayé lórí rákọ̀ náà tó fojú pamọ́ òun náà ní pé èèyàn lè ṣàìsàn gbà mí kọjọ òkùnfà tọwọ́ fi ti ewu mí kó o yẹn èèyàn wà máa wá àìsàn gbà àìsàn náà dèbí lọ àìsàn náà dèbí lọ bí obìnrin kan tí wọn fẹẹ sìnrìn àjò fún àtàwọn ọ̀rẹ́ wọn jọ lọ fẹẹ rajà fún tọdún bàbá yìí kọ́kọ́ ọmọ òfin ní owó kún owó ọwọ́ òfin lè kéèké owó tí ọkọ̀ náà lọ sẹ́kù ní bá lóun òfin òní fún ọba fún tí bá ń bọ ọkọ rẹ̀ dá àwọn yorùbá ló ń bá já lẹ̀. àgbà tí ó lè fi kú bọ́ọ̀lù ọkọ̀ wọn ní asẹ́ẹ̀tì náà ni wọ́n bọ̀ ìkan ni wọ́n ti kù láwùjọ lọ́bọ̀ wá ti mọ̀ ọkọ rẹ̀ kọ́ lọ́wọ́ ṣe tó fún olówó. <laughs> ẹ wo disappointment yẹn kìí ṣe pé pàǹtà fún mi tí mo rí ni o ẹ wo disappointment yẹn bó ṣe ṣẹlẹ̀ bó ṣe rè ẹ wò ìdàtọ̀ dà sí ẹ wá ọ̀rẹ́ ẹ̀ kò rí kò rí kò fún ni o tẹ́lẹ̀ kò sí bí ọba àwọn ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀wù bọ́ọ̀lù ọlọ́run kò sí rẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ẹ má fojú disappointment àbáyé sẹ́ ẹ má fojú ẹ̀ wò ó ó lè jẹ́ pàánù ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó tó di pé occupation dé pọ̀ títí mù títí di àsìkò kò sígbà kan tí bàbá fún mi tí mo ti mọ̀ pé èlé jáde ní ọjọ́ mẹ́ta ètí mo máa ṣe ni pé inú àwọn tópèsì tí tí mo ti mọ̀ yìí kó ti wà lẹ́tẹ̀lẹ̀ tí n ti pèpè ààrẹ àsìkò tí bàbá fún mi tí èlé jáde mu wàláì mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ topics mo máa ń ṣe àbí tíra mi lọ́yẹ́ mo ti fẹnu kà mo ti fẹnu kà mo ti fẹ́ kà á tí mo sọ ẹ máa lọ àtẹkiri nàbà níbẹ̀ tí bàbá ti fi mú mi báyìí kó máa gbé ìdòkú ọjọ́ méjì mẹ́ta ní nǹkan lọ mú sí àwọn ènìyàn tí wọ́n kàn ọba àgbòdì ń kà ọ̀rẹ́ tuntun lọ́ba yìí fún yàrá àbíà ó ti dàgbà níbi ìrìn so àyíká àyíká máa lé ṣùgbọ́n ọlọ́run máa fi àbá nílẹ̀ olú ọ̀rọ̀ wa ni àbí ọ̀rọ̀ wa lé ẹnu rẹ̀ ọ̀kọ́ jẹ kò ní dàbí ara rẹ̀ ó ṣùgbọ́n síbẹ̀ máa bẹ̀bẹ̀ kan ṣe ìjáde mọ̀ ń bẹ náà kí n rí àsìkò kí n pèpè fún lẹ́tọ̀ lórí àdúrà kì í ṣe bí yẹn lè ṣe wákàtí méjì wákàtí méjì ọ̀rọ̀ tí n bá pèpè ẹ̀gbọ́n kì í ṣe wákàtí wákàtí méjì ọ̀rọ̀ lórí àdúrà àwọn tíra rẹ̀ mo ti lé ogún ọjọ́ mo tó ra mí bọ̀ nígbà tí mo tún lọ àìsàn mọ́ lọ fẹ́yìn mo tó ra àwọn tí àmì bọ̀ lórí àdúrà èyí tíra yẹ ká gbogbo ọmọ kan sáré gbogbo ìgbà wo díẹ̀ báyìí fún lẹ́tọ̀ lórí ẹ̀ bí Islam ṣe pèsè ìjà ìwà ó sì pàtàkì pọ̀ ṣùgbọ́n bí wàá tó bá yẹn tọrọ àwọn kan rẹ̀ gbadalimọ̀ta gbadalimọ̀ta ẹ má fojú àìsàn wọ àìsàn ẹ má wọ àánú ọlọ́run míì tó tún rọ̀ pọ̀ so ibi ẹlẹ́ẹ̀kejì ẹ̀ láti wò sí inṣàlá torí ọjọ́ tó ti lọ a kò mọ̀ ọba lọ́fẹ̀ẹ́ lọ́la kó ló fún wa ẹ̀mí lò. ولا عسل ولا مغرب نعم اللهم اهدنا فيمن هديت